ونبينا وقرة أعيننا قائل قر المحجلين وعلى كل من دعا بدعوته وسن بسنته وسن على منهاجه إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، عباد الله الكرام بدعي الله سبحانه وتعالى إخواني يا البركة تفسير القرآن في دار في مسجد الجامعة الجمع أو شاء الله كما البركة بسوس وكذلك أوجي قالوا أكيدكو قول أوجو باني بهمتني منا الله أجن دو تك دعاء وهي تقوم وما مدوي أتقوى شيء يجيب لي الشيطان الرجيم Eh, hadith suratul fussilat insha Allah gobe karatu ashane aya 46 suratul fussilat bi iznillah ta'ala o ti sura 41 verse 46 mudai nan amila solih hmm? Ngbadegi. ولقد آتينا موسى بس 45 Hasan ya kamu tahu bang wele wat lewat ni nada mukadimah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام أدوب لنا الله في قوال زوجها البركة يكاش التدارس من قرآن الكريم في بيت الله في زوجو اللي بسيوم قديبي ويوكي سيوم يوجي ما تاتك دايما ọjọ́jẹ́ kẹrùnkẹ́ ya lè họ ọwà ní mànà ojú alùbáríkà dẹ̀ máa kó lè tàbí ojú mẹ́dú tẹ́ mẹ́kọ̀lá náà máa dọ́ ọjọ́ kó máa gbọ́n fọ́ àrùn mẹ́ kó wà wà wà bí ibi ẹjọ́ ní ìbílẹ̀ bí nù kò pẹ́ kí ohun tó kà ní àlùkò àrùn yìí pé ìròlé tàbí ẹwẹ̀ ìdẹ́ ní mànà ẹjẹ́ mú àdó kàkà kí aya 45 wọn ti sórọ́tò fòsílẹ̀ ìyáàlò lẹ́dàbà kàáyán gbọ́gidẹ́ ìsúnilà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك أكبر عباد الله أمد مسامي أهل القرآن آية دي وجود أن دعاني بها محمد صلى الله عليه وسلم يا لكروجا نبي نجي أنا دوك شداعي آدم نودو ونا نبي محمد آدم نودو موارا روجو bisudo e gaskiya shan ka da yu da mwedo e da yu do yi e gbiji e da yu di attack kuma do kerebe e beta ma le mele e beta ma si wo tabale gonu ga nibi mo yo ada o wa nibi muhammadu mo do abẹ̀kúnmọ́ gẹ̀ ṣẹ́kẹ́nẹ́ ọ́ ó ṣẹ́kẹ́nẹ́ àmọ́ kọ̀ mẹ́ ọwọ́ ẹgbọ́ dábò ìṣẹ́ni yóòdòdó ṣù ìṣẹ́ni yóòdòdó nínú bó ti wájú sí ọjọ́ ọdọ gbátákó ẹwé lẹ̀ wọ́ ọmọ yẹmi wọ́ bàbá mi ẹjẹ́ kẹ́dẹ́ òpé ọwọ́ ń kùránì. yẹ́gẹ́dẹ́ ìhàmọ́yà ẹ̀bẹ́sì àbá níbi lódọ̀ àbẹ́kẹ̀ dúbì ìbìrí àkóyà bá níbi kóyà ya yà níbi ẹ̀yẹ́gẹ́dẹ́ òbólẹ́ni mọ̀nà tó dẹ̀hùn bẹ́hùn káyáyáka kì ka ọjọ́ adáyẹ́ dọ̀ngá níbi muhammadu káwọ́ bẹ́yẹ dágbó níbi muhammadu yẹ́ ni ولقد آتينا موسى الكتاب gaskiya a mu takarda domin annabi musa a ta da takardan annabi musa ba takardo yima ba takarda ya fe ba takarda bu na alifu olahun ki ado ne don malijana ba takarda leka don ina abun ki dukpa kuma keda hukuma yau dududududu kuma shalidun kuma ba nabi musa yi kuma danga tan ki ka uma bonyoyo kuma kanabe musa edo kuse ki na kuma boyi du du du du du du du du en sale ko be un ojo pedo e o ma je bon fa khutulifa fi ma o tagura nebe musa o jeun ki na ngoma ma dola nebe musa daho ma ko joye wa tí ó yọ ẹ̀wọ̀n ní ma wọn kó gúbọ́ ma kákànyà bọ́ àbí eh, fìràún àti káàfìrí wọn ṣe ànàmọ́ káàfìrí kíkú yàbá níbi ọjọ́ ìhun tẹ́nà oògẹ́ àbí òyà níbi musa òbí kì wọ́n gbà dí ní ohun fìdí lè wọn kó ìlú dà níbi mgbogi aka n'ebe mo ṣe ẹnu kó ẹnu kó mà kó dúbí ẹ̀ takojú ọ̀dá ayé dọ̀ngá níbi musa fàbàrọ̀ ndụ ọkụ mẹ́kọ́lù ẹun tó màrọ̀ yọ yọ lápẹ̀ kanga nabi Musa lakini izhab wa rabbuka faqatila inna huna qa'idun oh mimi hapo milai lo inna huna qa'idun sama kabri majin mbiu yani boki jiro abogi yalo kumadakaro awaka kini wakuwa kakani mujajo kwa bure amone domo ajo kumatani bi Musa katai chama chodi ugole tenu biu ya nabi Musa Piti a so ama ọ̀la níbi musa bá matadurin karo na kó dágó kí dá sáàkì wọ́n musa ìwọ́n mẹ́lẹ̀ obì wọ́n nẹ pé òbí òjò níbi musa pìtí kúmà musa rí àkúmà òṣì yóò kí ló yí dábà nà mánu ǹyàyà kàwọn yelo tatile huduma anabi musa litafi jali mojodun atora bogi hale bo mama ka tora mojodun anabi maya de amma muda tikon wa kutulifa fi maudure maola danyepyo maola mandanyepyo kama dola anabi musa danyepyo tudabale wa anabi muhammad ena makazri makujabe ẹ̀nà mi mùnáfíkì kùmà yẹ ya. ṣe títọ́ ìṣẹ́ ni ẹ̀rù kì í happen fún history repeat ọ̀làwọn náà di yóò ẹ̀dọ́dọ̀ mọ̀ lọ́dọ̀ abalẹ̀ ibi suratul Ahqaf aya 45 aya 35 aláwọ̀ yẹn ni fasbir kama sabara ulil azmi. أولو العزم من كما صبر من الرسل ولا تستعجل لهم فهل يوم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار Ìbàbí ilẹ̀ àdẹ́ tó ràkìtẹ́ gbáyà mú múdò mú wábẹ̀. Ìbàbí ilẹ̀ dẹ́dá, alẹ́ ní iná jábá oòrùn kọ́dù àmì ìlàyí àwọ̀lá àmàlàwò. Kàdọ́mọ́, àwẹ́ dábàtánì. Ee, tún kùmà ní kìí ṣà tujogwa mu wa nabi muhammad hoy aya 35 mmoja kama nabi fasbir kama sabara ulul azmi min ar-rusul da kuli da bal kama nabi amenu jimo popo popo ulul azmi kama nugo da kuli min ar-rusul kuya munu che yojo uwezesha ugoye mata eu du kama de yudo eki ju patelele unwe anyalele da واصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم لكن نجوما كأقولوا يوما أكان داتر هما إيه تكشنو نجو يمان أغانكو على اللي يجوا لغنو أمدا بيوجي آية كده آية 45 ولولا كلمة سبقت من ربك ọ ịma dọla ụkpọrọ ọla akadịrị ga ụgbọ ọjọ kakọ ọjọọ ahụ ọkwa na-enyu nwa abụdụ atụkwa atụkwanụma ya ahụ na-enyu ma ilẹ ajẹlẹ ma ní kàfíà ahụ ọkwa na azaba yẹwọn abeke do maluka rabu wa nabi muhammadu ba le ko de ya bainahum wallahi allah ma qulu makka ima ma finish once and for all amana ojo ije ka katane ati abudok ma je ko jibarana yada ko gbegba ma tido tawma le ko de ya bainahum imama zabadun na yo وإنهم أمي كافر أو أمي منافق لفي شك ما ديه شتمي جيجي إيان كوا نبي ناهما إيان كنبي موسى بيمو mure mace yomi mi tuye ṣẹ̀dọ̀ méje yí tabali tabali ìrọ̀lá tó kẹ́kà wọn mọ̀ ẹ̀ àwọn àbíyẹ́bí aṣiṣẹ́ka aṣẹ̀dọ̀ méjèèjì yọ́nla níbi wẹ́ gòkè aṣẹ̀dọ̀ méjèèjì yọ́nla ti wọ́n alkùrán ayatun mutukamatun wa ayatun mutashabihatun ẹjẹun kíṣà àìdọ́mọ́ iná mana ومن يهد الله فهو المهتدي نسألك اللهم أن تجعلنا من المهتدين ولا تجعلنا من الضالين المضلين

ọlọ́run kàmá àbọ̀nù ọlé kwami káfíìrì kwami múnábìkì ọlọ́mú wọn gbà wọn yá ni ẹ̀hún tó ní kí yẹ ẹgbẹ́ yẹlẹ ní tìrìkàkù aláwa bèbè jẹun waka dọ́wọ́ bó yànnẹ́bì mọ́mọ́dù mọ́nà ẹjẹun waka dé ọwọ́ àmì káfíìrì àbẹ̀kámi múnábìkì akóyà dàtàkì ńlá mà níbi pàmò oníṣọ́ṣọ́ ẹjẹun waka dé ọwọ́ bẹ́ẹ̀ lẹ́nu mọ́nà ọwọ́ ọkú ìyẹ́ bá níbi mohamedu bá níbi dúdọ bá níbi dàbí ní kogó aláwọ̀ bí ibi kí mú àdútí ọwọ́ bí ẹlẹ́mànà wà á ṣàdó èlé wà ẹni dókì rẹ̀ tẹ̀tọ́ na yí tẹni dúmọ́ tí ní nìní gbẹ̀tẹ́ Mama ṣe ẹ̀dọ̀mí yìí yìí kọ́lá wẹ́ kọ́lá níbi ẹni ma jẹ́ gbá níbi ma mọ́lá ń gbà ma ó lè bọ́ ma ó dọ̀là níbi gbogbo àmọ́ káfírí pàmì mú náà fi dùnmọ́ òwe lò náà bẹ́lẹ̀ ẹ̀dùn àti ọmọ ìmọ̀nà ọlá àkúrí ma gbóyí lẹ́ àmàkùlẹ̀ lẹ́yìn wọ́n ti ń àwà mọ̀nà àkúyí pa yìí mẹ́ àgbáyé kó tó adábàtẹ́ àyà 46 ń àwọn òye nìyí من عمل صالحا فلنفسه نعم ومن ومن ساء فعليها وما ربك بظلام للعبيد الله أكبر بارك الله فيك عايق دي الله يعني من عمل صالحا أن دوك رسانك شكول يوم ملك فلنفسه كل يوم يلقى كل دوك ọ̀rọ̀ àwọn ọlọ́run ìṣẹ́wọ́n ẹnìkì àtúkọ́lọ́ èèyàn ọ̀nà ọ̀tánẹ̀ àtàà ìyàn ọkọ́lọ́ bíbí ṣe wọ́mẹ̀n àtàà ẹnìkì àkúkọ́lọ́ bíbí ṣe ìmọ̀ àkúkọ́lọ́ bíbí ń ṣe ìnàyàn john ìṣòkọ̀ john ìṣòkọ̀ àdàbẹ̀ tó wọn ìmọ̀ kíkẹ́ bẹ̀rẹ̀ dọ́gba wọn kìyẹn kí ẹ̀hún bíbí ṣe ẹ̀hún lẹ́kì ṣe yìí ìnìkì àfẹ́kì wà níbi muhammadu yani ga fekta dini islaman ọbẹlẹ wẹkẹgbẹ wa níbi yẹ ẹnẹdó ọdọ ẹyẹ ìgbọlà rẹ ìmúdùsùkọlọ kì í kọlọ èèyàn tí ẹbí lọ ọrọ àwọn òun ajé àfààní wọn ìṣù wa níbi ayé kọmẹnì àzáà ẹnẹdí àkọlọ bíbí sí òun omi hàn kàyàngọ àwọn wọlá yẹ sí kò mẹkẹrù ilẹ̀ àbí àhìlíhì wọ́n mẹ́ rọ́bọ̀ kábíbọ̀ lẹ́mìlélẹ́àbí ni. وما ربك بظلام قدو الجنة ظلام أنا تغت للعبيد ما مدون ọjọ́ tó ń dọ́ àdá láti kẹrẹ bá máa dóhùn sí i àtúntò kí múlá ti délẹ̀ tí tí kò mìíràn kí mọ́ àdó ṣàlàyé ìdọ̀ ọ̀hún kẹ́kì má nana ọgbá kẹ́kì má mamudu agmanemu ọjọ́ ṣẹṣẹ náà balẹ̀ ẹnẹ̀gì mánà ní ọ̀tọ́gbà níyà ọkọ́ lẹ́yìn ọ̀ṣẹ́ yọ bẹ́gì mánà ní ọ̀tọ́gbà kí ni godfather ma ó dì náà ẹ̀yàn kìtòwìtì tí ìjú gidi wọ́n máa rọ̀ bọ́kàbíbọ̀ lẹ́bìnlẹ́ àbíẹ́tẹ̀ odó ẹ̀ tàtàlájì ní ìṣẹ́mẹ́nẹ̀ dóògì ṣàdó ìwọ̀n náà ọjẹ́jẹ́ kàmdà dóòjọ́ adó ìyọkọ̀ọ̀pàá adu yɔ mɛmɛlɛ arata ni atukɔlɛ yɔn la o bile to mɔtɔn gbogbo tɔ yɔ fún ɛmu o mana tɔ wɔna aya kuma aye gidɛ awɔn ne anɛmɛ alo to dza aye ɔmu nɛ aye gidɛ ti to sori gidɛ yakɔkɔla ŋu wa o na approach. Hmm? iji lo muna anya daba to oke sura ka yi di sura iji lo muna anya daba to iji ri gidai yawa family mi iwa ba kida umenga kida e ahlu sunna wal jamaa udago kidogo tene sunna adago dugu yangi dulugu kwano ojona anyama yo karatu gidai aya 47 nonshi oyiyere ilehi rọ́dọ́ ilmu sáà àmì ìlìmí ka an yá nílẹ̀ ohun ó dágóyé àmì alùsùnẹ́tì wal jama'a fi ìsinilá ọjọ́ mìíràn ayá tó yí ìhẹ́lẹ̀ ọjọ́ bí àmú àdútí kọlẹ̀ barakallahu fikum wa jazakumullahu khaira alùsùnẹ́tì wal jama'a